ẹni yẹn ra ilẹ̀ yẹn believing that ó fẹ́ kọ́lé lé lórí ni now after some time a kàn rí pé ó mọ fence ó mọ fence ó mọ fence ẹ̀hẹ́n lẹ́yìn náà a bí pé ah ìgbà wo lẹ fẹ́ bẹ̀rẹ̀ sí ní kọ́lé o because káwọn èèyàn tó bẹ̀rẹ̀ sí ní kọ́lé wọn a máa ń sọ pé consent designs building wọn sí wa ọ̀ hmm. tọ́mádẹ̀ fẹ́ designs àwọn building tiwa náà a máa fún wọn láìsan owó owó tó máa san ò lè pọ̀ so wà ní àwọn nǹkan building ọkàn pé òun kàn fẹ́ ṣe shed òun fẹ́ máa sin ẹlẹ́dẹ̀ nínú <laughs> estate níbi táwọn èèyàn ti ń gbé a ní láti wá pé jókòó láti explain fún pé o ò lè sin ẹlẹ́dẹ̀ níbi téèyàn ó bẹ̀rẹ̀ sí ní ní àṣebówó mi ni mo san ẹ sọ pé bá a ní rárá nǹkan tó fíù sínú fọ́ọ̀mù ẹ̀ is residential ó hmm. ní èèyàn kan ló ẹ̀ṣẹ̀ mú business idea yẹn wá fún wa mo ní bẹ́ẹ̀ kọ́ o. ibi tó dẹ̀ nílẹ̀ sí eléyìí. o lè o lè ẹ lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn so a ní àwọn locations. ẹ ṣé wọn wá gbà. àánú wọn gbúdọ̀ gbà wọn gbúdọ̀ gbà. tó máa ní dandandan gbì pé àwọn ò gbà mọ́ nǹkan kí lẹ ṣe. kò kò ṣeé ṣe wọn máa gbà because customer wa ni wọn àjọ hmm. máa gbé níbẹ̀ ni so a máa explain reason tí ò lè so a jẹ́ kó understand the reason tí ò lè ṣe ṣiṣẹ́ and a lè béèrè lọ́wọ́ àwọn náà pé ká tún gbé ilé kejì ibi ẹlẹ́dẹ̀ lè ń gbé ṣé ẹ lè sùn mọ́jú ṣe lè ní àlàáfíà hmm. pẹ̀lú nǹkan tó ń sìn ní ilé kejì hmm. so wọ́n gbà sí wa lọ́rùn wọn ò fi bẹ̀ṣẹ̀ lẹ́dẹ̀ wọ́n lọ ra ilẹ̀ míì nínú orísun nínú orísun níbi tí agricultural purpose wà so wọ́n dẹ̀ ń sin ẹlẹ́dẹ̀ wọn. ọ̀gbẹ́ni Tọ́pẹ́ Àgùntàṣọ́lò ṣé ó dá yín lójú wípé ibi tí agricultural purpose wà. Hmm jìnnà gédégédé síbi tí residential wà. bẹ́ẹ̀ni ibi tí agricultural purpose wà ó jìnnà síbi tí hmm. residential wà so wọn ò jọ wà ní ojú kan náà hmm. wọn jìnnà síra wọn so kò sí issue pẹ̀lú. okay lónìí ní ìsìn hmm. ká wá sọ wípé owó tó wà lọ́wọ́ mi ò pọ̀ pé mo dẹ̀ fẹ́ ní ilẹ̀ lórísun estate mi ò dẹ̀ ní oore ọ̀fẹ́ láti ṣe buy three get one free kí ni mo lè ṣe. now buy three get one free promo ó jẹ́ promo ta ẹ̀ṣẹ̀ ń ta ẹ̀ṣẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí it's like an Easter promo and mo rántí ẹnìkan béèrè lọ́wọ́ wa ó ní akílóye ah, ta ṣe máa ń ṣe promo a ní ìdí ta fi ń ṣe promo ni wípé a fẹ́ kí gbogbo èèyàn kan ní ilẹ̀ kan di onílé àwọn kan tó wá ní ẹ kí ló dé ẹ̀yin ò ní ṣe promo pé ká gba adìyẹ ká gba kínní ajẹ́kọ́ understand pé ilẹ̀ náà la lè fi ṣe promo fún yín because ilẹ̀ la fẹ́ kẹ́ra and ilẹ̀ jẹ́ nǹkan tó yẹ pé tẹ bá ní lénìí kò sí nǹkan tó lè gbà lọ́wọ́ yín lọ́la ó máa wà is àwọn eléyìnbó máa ń pè ní generational asset ni hmm. kò ń ṣe liability hmm. you know and adẹ̀ ní nínú àwọn èèyàn tó yẹ pé owó tó ń tó ń kójọ tẹ́lẹ̀ wọ́n fi ń ra ìmí ra fóònù lénìí ìmí sọ pé òun ra bàtà lọ́la but anybody tó bá ra ilẹ̀ ó máa máa appreciate sí ni ní ọjọ́ ọ̀la so and èèyàn máa fi ilẹ̀ dánmọ́ ni ilẹ̀ òdẹ̀ ń ṣe nǹkan tó yẹ pé wọ́n máa pè é lọ́la ń pé ó yá wá lọ sáfìsì ẹ̀ ilẹ̀ kò nídìí sáfìsì fúnra rẹ̀ kò kí ń jẹun kán ṣáà máa. kán máa re kán máa re oko tó wà lórí ẹ̀. kán máa re oko and fáwọn client kan tó yẹ pé wọ́n ra ilẹ̀ wa wọn ò ready láti ṣe anything for now à ń bá wọn dáko lórí ẹ̀. Hmm. and ìyẹn tún generate àwọn nǹkan míì fún wa now back to question yín fún ẹni tí wọ́n pé kò ní owó láti ra three nǹkan méjì ló lè ṣe okay. a ní instrumental payment okay. tó fi tó tó fáwọn èèyàn ní ìrọ̀rùn láti sanwó ní díẹ̀díẹ̀ a ní àwọn student tó yẹ pé wọ́n rà nù lẹ̀ wá tó pé wọ́n san ju ten thousand naira lọ per month really? aláwọn tó ń san twenty thousand per month àtẹ bá rí àwọn ẹlòmíì tó yẹ pé wọ́n ti ra ilẹ̀ ẹ̀ ní ẹ̀ ní bílíọ̀nù pé ẹ̀ ní nílẹ̀ hmm. based on èló ló ń gbà lóṣù but hmm. kò ní í ṣe pẹ̀lú oye téèyàn ń gbà lóṣù ó ní í ṣe pẹ̀lú kí ni ìpinnu téèyàn ní. Hmm. because kò ń ṣe ọ̀nà téèyàn bá tó ní mílíọ̀nù ló tó lè ra lẹ̀ o kò ń ṣe ọ̀nà téèyàn bá tó ní àfi mílíọ̀nù ló tó lè ra lẹ̀ o pẹ̀lú twenty five thousand pẹ̀lú ten thousand pẹ̀lú thirty thousand èèyàn lè di onílẹ̀ pẹ̀lú hmm. ìpinnu. Hmm. so ọ̀nà méjì bóyá kó ṣe instrumental payment kó máa da díẹ̀díẹ̀ bó ṣe ń wọlé sí lọ́wọ́ àbí tó bá ní owó plọ̀tì kan even tí ò bá lè achieve owó plọ́ọ̀tì kan tó bá wá àwọn èèyàn náà tán rẹ́dì láti ra ilẹ̀ wọ́n lè fi owó yẹn pọ̀ hmm. láti ra plọ́ọ̀tì mẹ́ta òun dẹ̀ máa gba plọ́ọ̀tì kan lọ́fẹ̀ẹ́. Hmm, hmm. òun lè wá èèyàn kan gbé òun lè lọ bá àwọn èèyàn tó fẹ́ ra ilẹ̀ ní ìsìn kó jẹ́ kọ́ mọ̀ nípa ilẹ̀ wa kó jẹ́ kọ́ mọ̀ nípa ilẹ̀ lóríṣiríṣi. kọ́sánwó mẹ́ta òun á gba ẹyọ lọ́fẹ̀ẹ́. Ah!